wà nílé ọdún lílọ àti pé bí èèyàn bá lọ ilé ọdún téèyàn ṣẹ̀ṣẹ̀ dé àwọn ìgbésẹ̀ wo ló yẹ kẹ́dà gbé kọba àlè má jì sọ́fin ayé kọ́mọ́ bá àtún máa dàbí ejò tó kọjá lórí àpáta tí ọ̀la pa. ogun ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́nu kàn yí atọ́kùn ọ̀rọ̀ tó lágbára ni ọ̀rọ̀ tó yẹ kí gbogbo èèyàn sí tilẹ̀ kí wọ́n gbọ́. Hmm. a lọ lé ọdún a lọ lé ọdún ewu tó rọ̀ mọ́pọ̀ níbo náà ti ń ṣe ọ́ bó náà ti gbògbó jẹ́mẹ́ lára níbo ni wọ́n ti ń hmm. gba kádàrá rẹ̀ wọ́n ní bí ikú ilé ò bá pa ni tòde ò lè pààyàn ṣebí ìlú abínibí ni lèèyàn ti ń ògo láìrè hmm. ò sí lóko ilé láìrè wà ilé lèèyàn ti ń kú wá gbogbo ogun tó bá ń jàyàn láyé ṣebí ilé bàbá rẹ̀ ló ti ń rí wọ́n sì nílé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù ọmọ tó bá múra ni ọmọ hmm. tí ò bá múra sọ̀rọ̀ ara rẹ̀ àti wọlé bàbá rẹ̀ yóò dìṣòro fún torí àwọn tó wà ń bẹ̀ àṣebójú wa náà fẹ́ yá rẹ̀ àwọn ni ò ní jẹ́ kéèyàn tètè rọ́nà lọ wọ́n ti gbọ́ pé ó ti ní báyìí ó ti ní báyìí ó ti ní báyìí ilé ni ọ̀tá wà ẹ̀kúlé lọ̀tá wà inú ilé la ṣe bí ń gbé ogun tó rọ̀ mọ́pọ̀ ẹlòmíì á lọ ilé ọdún ibẹ̀ ni ó ti kógun wálé tó bá dé tán ní ó rí pé iṣẹ́ ò ṣe déédéé mọ́ ní ó rí pé wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ní ó rí pé òun ò rí kọ́ńtíráàtì gbà mọ́ nítorí pé ó lọ ilé ọdún ìwọ tó wá lọ ilé ọdún tó lọ ilé ọdún tó lọ ṣọdún tó lọ fojú kan àwọn òbí ẹ pẹ̀lú ògbọ́lò ní kábàámọ̀ kó ṣe àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè iṣẹ́ ò bọ́ lọ́wọ́ ẹ tó kọ́ lọ́wọ́ àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè gbogbo ìwọ tó ń gbọ́ mi lé ní ó má lájùmọ̀ tún nǹkan ní àwa kì í bà nǹkan jẹ́ ọwọ́ hmm. wá sílé ọdún wọ́n wá torí rẹ̀ sọ pé kúbi tó gbégbà ó délé tán gbogbo ọmọ bẹ̀rẹ̀ sí ní sàárẹ̀ ó wá tẹ́ gbogbo àwọn sórí bẹ́ẹ̀dì báyìí nítorí pé ó lọ lé ọdún ó lọ lé ọdún ó lọ fọmọ méjì mẹ́ta hàn wọ́n láwọn tí ò fẹ́ kó lọ́mọ láyé hmm. ẹ mọ̀ pé ogun bẹ lórí ilé ọdún gidi náà kábíyèsí elédùnmáyé torí pé àwọn tó wà bẹ́ẹ̀ àwọn tó ń dààmú bàbá àti ìyá rẹ̀ tí wọ́n jẹ́ kán rọ́nà lọ àwọn náà ni ó sọ pé sọmọ rẹ̀ ló kù tó fẹ́ mọ sèso fún ṣó tó fẹ́ tara ọmọ nísìnyí ni àwọn náà ni ó tún dúró dèwọ ọmọ tó lóò lọlé lọ́sọdún gbogbo ìwọ tó o bá ń gbọ́ mi nílé lónìí ogun ilé bàbá ò ní borí rẹ ogun ilé ìyá ò ní borí yín ilé bàbá yín ò ní bà yín lẹ́rù ẹ̀kọ́ ilé bàbá yín tò kọ́kọ́ àwọn tó bá ní kẹ́ ẹ mọ̀ dé sílé bàbá yín pátápátá lẹ́ẹ̀ borí gbogbo wọn tòró di dandan kéèyàn lọ sílé bàbá rẹ̀ kó lọ sọdún ó ṣe tún wá fẹ́ dogun ìwọ tó bá wá ń gbọ́ mi téèyàn bá lòun ò ní jagun kò ní rògbòlò ẹni tó bá ti nínú òun ò ní jagun kò lè rógo rẹ̀ dùn. ẹni tí ọba lógun kò ṣológo kò lógo ni ológo ló mọ ọ lógun ọlọ́ọ̀wá jẹ́ kí ogun kó ba ògo jẹ́ mọ́ wa lára. àṣedùmarè. o ò lè o ò lè jagun o ò lè rógo lo wọn lòun ò lè wá kó o lè joyè lé bàbá rẹ̀ bó bá ṣe wù kó rí òní òjòyè lé bàbá rẹ̀ ìwọ tó bá ń gbọ́ mi lénìí tó wá lọ ilé ọdún tí wọ́n wá torí ẹ̀ tí wọ́n ká nǹkan tí ò dá sí ẹlẹ́rù tí wọ́n dìkúta sẹ́rù rẹ láti ilé tó délé tán tó tú kalẹ̀ tí wàhálà dé tó wá délé tán tó dẹni tó pò yìí lé ìwòsàn tó wá tilé ọdún dé tó bẹ̀ sí kọ̀ǹplé pé ẹ̀yìn ni apá ni ẹsẹ̀ ni dókítà wá fi yẹ̀ wò títí wọn rí tí ń ṣe ẹ́ nítorí pé ó lọ lé ọdún ìwọ tó wá ń gbọ́ mi tí rẹ̀ bá ń ṣẹlẹ̀ sí pé alájà kúdúrà tó mi alájù ìwọ tó wá lọ lé ọdún náà táwọn ọmọ wá sí kìmẹ́ lọ́wọ́ tán bẹ̀ sí ní sàárẹ̀ pé alájà kúdúrà tó mi alájù ìwọ tó lọ lé ọdún tán tí kọ́ńtrátì wá bọ́ lọ́wọ́ ẹ ọ̀rọ̀ tẹ́ ti jọ sọ gẹ́gẹ́gẹ́ kó tó lọ lé tán ní tó bá dẹ̀yìn ọdún tẹ́ bá dé monday àkọ́kọ́ tá a ṣe lẹ́yìn ọdún níyì tí ṣe monday tó ní pé òun lẹ́wàá gba o lẹ́wàá gba. lẹ́wàá gba lẹ́tà ayọ̀. tẹ̀wá débẹ̀ tán fún ọ lẹ́tà àbànújẹ́ sí òrojú ayé bẹ́yẹn o ti mọ̀ pé ilé tó o dé ní àwọn arógbòbògbò jẹ́ ibẹ̀ nìràwọ̀ rẹ tó ti tàn sí wọn lójú ibẹ̀ náà ni wọ́n tó pa kádàrá nǹkan yẹn dà ewu tó rọ̀ mọ́lé ọdún ó pọ̀ àtọ́kùn omi àǹfààní tó wà nílé ọdún kò tó nǹkan tó gun tó ń jàyàn láti bẹ̀ hmm. àǹfààní tó wà níbi ká lọ lé ọdún ó kéré sí ogun téèyàn he nítorí pé ó lọ lé ọdún hmm. ẹlòmíì ó lọ lé ọdún tán yóò dé tán ni wàhálà ó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí gbèsè ayé rẹ̀ ìwọ tó wá gbọ́ mi tó ń wò mí ibikíbi tó wá amẹ́ríkà ló ti wálé ni èkó ló ti lọ sílé ìlú òkè ni gbogbo ibikíbi ìwọ náà tó ti ìlú òkè tó lọ wà àwọn òbí ẹ tó gbogbo ibikíbi tó wù kó lọ kó ti lọ ṣọdún o mọ̀ ní gbé bànújẹ́ bọ̀ o. àṣẹ Èdùmàrè. o ní rí bànújẹ́ nítorí pé o lọ ilé ọdún. àṣẹ Èdùmàrè. wàhálà tó tóbi ó kéré kò ní ṣẹlẹ̀ sí ẹni torí pé o lọ ilé ọdún. àṣẹ Èdùmàrè. ìwọ tí gbogbo orí ilé ìbá ṣẹlẹ̀ sí pé alájà Kudirat Omi Alájù ìtúwọ́ tó lágbára lọ need túdè tó lè lọ need. ìtúsílẹ̀ gidi. ẹ̀ tọ́rọ́kù tọmọ aráyé fi ń digi náà pè ní gbédè yìí ta fi ń túsílẹ̀ náà pè ní ọmọ aráyò ní gé yín dé o àṣẹ Èdùmàrè àìsàn tó fi ń digi ọmọ aráyò ní dì yín àṣẹ Èdùmàrè ọwọ́ aláǹtakùn tẹ́ rí yẹn kò lè digi kò lè di kankan kò lè di aṣọ ṣùgbọ́n tó bá wé mọ́mọ ènìyàn gbogbo ayé òjà tì kò ní já o hmm. tó bá fi di ènìyàn báyìí wọn òjà tì kò ní já ìwọ tó wá ń gbọ́ mi lẹ́nìí tí gbogbo orílẹ̀ bá ṣẹlẹ̀ sí àìdákẹ́ wọ́n láàrùn pa mímọ́ kí n pa àrùn túbi sílẹ̀ kí n tú ọlẹ̀ lórúkọ tí à ń pe àìsàn ìwọ tí gbogbo nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ sí kò pe alájà Kudirat omi alájù bóyá ayé ọdún ni wọ́n ti gbajé lára rẹ ni ìwọ tó ń rọ́wọ́ mú tẹ́lẹ̀ tó ń ṣiṣẹ́ tíṣẹ́ ń pé ẹ omi lásán ló ń ta òun kọ́lé àwọn ó ni ó sì ń géèyàn ó wá dé tán ó wá ní owó tó tù jọ mo fẹ́ ti bẹ̀rẹ̀ aṣọ olúwàfíláàdì lọ́sítù àti ibẹ̀ ló di pé òrójù tó ayé ẹ mọ́ àìwọ́ tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí pé alájà Kudirat omi alájù ilé ni wọ́n ti tọwọ́ bògo fún ẹ ilé ọdún ni wọ́n ti gba ajé lára rẹ kò sí ọ̀nà tí wọ́n ń gbà gba ajé lára ènìyàn ó lásán máa ń sọ fáwọn ènìyàn pé ẹ ṣe ètùtù àgbà kẹsì bọ ajé tẹ bá ṣe ètùtù àgbà tẹsí ń bọ ajé ṣe báwọn tí wọn ràn pé kán gbà náà làwọn àgbàlagbà tí wọn náà bá ti ń ṣètùtù àgbà tó dẹ ń bọ ajé pẹ̀lú ògo Ọlọ́run wọn ọ̀rọ̀ rẹ náà ó sì lójútùú tó gbẹbi tó bá wù kí wọn di ọ̀rọ̀ rẹ sí wọn á tù hmm. ẹ wọn á tù gbogbo ìwọ tó ń gbọ́ mi lénìí níbikíbi tó ti ń gbọ́ mi nílé lóko ni lẹ́ni wíẹ̀ tó bá wù kó dòkó sí tó ti ń wo mi alájù pẹ̀lú àṣẹ Ọlọ́run àṣẹ tán fún mi àṣẹ tá a fọjọ́ lọ́jọ́ fi ń yọ yìí tá a fóòrùn lòrùn fi ń ràn èyí tí ọmọ tí wọ́n gbé fún mi tí wọ́n ní kí n máa fi ṣọmọ aláyé lóore ó ní mo fi ń ṣàdúrà fún yín lónìí ọmọ aráyé ò ní díẹ̀. àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè kó lọlé ọdún ayé ò ní gbogbo kó lára rẹ̀ kó lọlé pẹ̀lú ògbó gbogbo yín ayé yín lò àṣẹ Èdùmàrè nǹkan tó ń ṣẹlẹ̀ eh, eh, Omi Alájò lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni wọ́n lọ ní ọdún tí ó kàgbákò ẹlòmíì ò sì délé ọdún àti bẹ́ẹ̀ ni ó ti tún dolókìkí tí ó dẹni ńlá lágbájá mo ló ti wà láti bí ogún ọdún a lò ó ní mínísítà lágbájá ti wà láti ilé ọdún a yàn ó ní chairman local government ṣùgbọ́n ewu tó wà ń bẹ̀ lágbára púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ti lọ sílé ọdún Alhaja Kudirat Tumialayo tó jẹ́ pé wàhálà tó dé bá wọ́n sì gbá ìṣànwọ́ lágbo ara irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ tó wà ní kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ Alhaja Kudirat Tumialayo kí lọ̀nà àbáyọ fúnfẹ́ wọn. ọ̀nà àbáyọ wà Ona náà la ti ń ṣàlàyé. ẹ ṣáwó mà ẹni tí irú eléyìí bá ń ṣẹlẹ̀ sí kó pe alájà kúdúrà tòmí alájù ká bá ṣe àyẹ̀wò tó tọ́ àti tó yẹ ká lè mọ ibi tí ogun ti wọnú ayé rẹ̀ ká lè mọ ọ̀nà tí wọ́n gbàgbé ogun wọ ilé ayé irú ẹni bẹ́ẹ̀ ìwọ tó lọlé torí pé o lọ sílé ọdún wọ́n wá gbá ìsàndé o lọ sílé ọdún wọ́n bẹ̀ sí ní dìẹ́ o mọ̀ pé wọ́n ti dìẹ́ nìyẹn wọ́n ti fi okùn wọn wọ́n ti fi so ẹ́ nìyẹn ó di kó o mọ̀ gbọ́ orí gbígbọ́ orí fífọ́ lẹ́ni ẹsẹ̀ dídùn lọ́la ẹ̀yìn dídùn lọ́túnla wọ́n ti dè é nìyẹn ọmọ aráyé ò mọ̀ ní dè wá. àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè ìdè wọn wọn mọ̀ ní fi dè wá àṣẹ Èdùmàrè sílẹ̀ wọn ìyọnu ayé ló yẹ ká mọ rí àdérí bínú wọn. àṣẹ Èdùmàrè ìjọba ọkùnrin sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ní ẹlòmíì wà tó jẹ́ pé lọlé ọdún tó jẹ́ pé oore ló gbé bọ̀. bẹ́ẹ̀ni irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́ sọ̀rọ̀ ara ẹ̀ ni. òun ti kọ́kọ́ béèrè kó tó lọ. Ah, ó ti béèrè kó tó kú òlé ọ̀pọ̀lọpọ̀ ti bi wá. Ah, alájà fẹ́ lọ ilé ọdún ẹjọ́ ẹ bá wa bí falẹ́ rẹ̀ léèrè a ti bilẹ̀ léèrè pé ẹ lọ o